Khalid ibn al-Walid ìdìrí nínú ẹni tó mọ ète tá a fi ń ja ogun ló wà bóò láti lè pláàni ogun tá a fi borí ogun ó mọ̀ pa ẹ̀ ló jẹ́ pé ńgbà tó gba ìsìláàmù náà dáadáa náà ó gbé wọnú ìsìláàmù ìgbọ́wọ́ gbé wọnú ìsìláàmù tán ó náà padà wá ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan yìí tóbi ó wá ń lo agbára òun ló ti padà gba lákọ̀bù Sayfullahi al-Maslul ìdá ọlọ́run tọ́lọ̀ ọmọ yíyọ táwọn ọ̀tá rẹ̀ toró mọ̀ ń pa ogun anábì ọlọ́run wá fi ète àti pílánì tí Khalid ibn al-Walid ti pílánì fáwọn kèfèrí nígbà tó wọ ìgbà Islam kí ló pílánì fún wọn ológun tá a fẹ́ jà yọ ọ̀nà tá a gbà fi mú Muhammad àwọn èèyàn rẹ̀ ẹ̀já pínra wa sí méjì consequence ká tako súnà lálọ yìí o bàbá pínra wá méjì ẹ̀yìn kan ẹgbọ̀n ẹ̀yìn báyìí ẹ̀bọ́ sójú agbani gangan àwa kan àwògbọ̀n ẹ̀yìn báyìí wọlé ọ̀nà ẹ̀yìn o ibẹ̀ ni kọ́ ní ibi lè wàdí ibẹ̀ ló ń tora rẹ̀ mọ́ àwọn tó ní ká gba ọwọ́ wájú wọlé ibi wájú tó fẹ́ gbà wọlé o ibẹ̀ lànàbì náà wà gbogbo plan ní kọ́lìdù yìí anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti wá ní ó mọ̀ ọ́ ọlọ́run ti fi yé e kò tí ẹ̀wù lẹ́sọ̀ kankan mọ́ iná gbogbo àwọn kíní tí wọ́n súnmi lọ́rọ̀ wọn nù ká ni wọ́n mọ̀ kọ́ yà yín gbogbo ẹ̀ ó ni àbájọ wa wáàsí náà ni. lọ kí ó dàgbò ti yọ ibi jẹ́rẹ́ ikọ̀ Oníṣẹ́ mọ́. nineteen easy. طيب الحمد لله Khalid ibn al-Walid lọ́dún náà gbogbo pláàdì tó pláàdì yìí against àwọn mùsùlùmí ọlọ́run wa fi hàn lẹ́bí sallallahu alaihi wasallam anábì náà wá plan anábì wá sa àwọn ọmọ ogun bíi seventy kan àwọn àbá kan ló lé díẹ̀ àwọn kan ní sẹ́fúntì gẹ́gẹ́ náà ni wọ́n. àwọn sẹ́fúntì yìí wọ́n mọ bàtà dáadáa tafàtafà ni wọ́n nínú àwọn sábẹ́ anábìnrin ya níbi óhùdù tí óhùdù gùn àpáta kékeré kan wá ń bẹ láàárín kan bẹ níwájú rẹ̀ àpáta kékeré yìí ó la òun dúró báyìí óhùdù dúró báyìí tí ó pé odidi ààyè fèsì tó fẹ́ wá wà láàárín àwọn méjèèjì anabi wa ni ẹ̀yin sẹ́fúntì yìí ẹ máa gorí àpáta yìí lọ ẹ̀dùn bẹ́ẹ̀ ẹ̀yin tó kù ẹ wà pẹ̀lú mi yà yín ogun yóò wá bẹ̀rẹ̀ láìpẹ́ yìí amọ́tógun yìí bá ti ń lọ anabi lẹ́yìn tí mo ní ẹ̀dùn ń bẹ̀rùn láti yẹn gbọ́ o bẹ́ẹ̀ bá rí gbógun yìí ti ń dáárí kan ó ti é ṣe kọ́wọ́ wọn fẹ́ máa bà wá ẹ gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ o ẹ̀dùn o ẹ̀yẹn já dúró bí mo ní ẹ dúró sí kẹsì kọjú tó ọ̀hún náà ní ẹ kọjú sí ibi ànábì ni wọ́n kọjú sí òun ibẹ̀ ni kọ́lì dọ̀tà àwọn tóun náà kójọ ibẹ̀ làwọn wà. ànábì ló sì lè má jẹ́ pé wọ́n ń wí ní wa ó lè já wa náà làámọ̀ wí ẹ lè gbọ́ pa àti ṣẹ́gun ẹ gbọ́dọ̀ bọ́ọ̀lẹ̀ o ìgbà tí n bá tó sọ fún yín pé ó yẹ bọ́ọ̀lẹ̀ àti parí ogun ẹja relé ìgbà náà ni ẹ tó bọ́ọ̀lẹ̀ o la ilaha illallah ọ̀rọ̀ yìí wà straight forward àbí wà straight forward jama ogun bá bẹ̀rẹ̀ Khalid ibn al-Walid òun lọ rí kó àwọn tó kó jọ síbi tó kó wọn jọ sí òkó wọn bẹ́ẹ̀ ogun bá ń lọ gbà gbò gbà gbò jẹ́ nígbà tí ó kan ọwọ́ àwọn mùsùlùmí ó ọwọ́ àwọn kèfèrí ó wá kú òlójú wọn nìkan káwọn mùsùlùmí má ti mú ilé ìjọ ti mú balẹ̀ ká má ti mú ilé ìwọ́n ti mú balẹ̀ nígbà tí ó yá àwọn tó kù láàrin wọn rò pé ah àwọn ilé yóò ṣe dúró wò mọ́ àwọn fẹ̀sẹ̀fẹ̀ àwọn nǹkan ogun wọn tán wá kó wá nǹkan ẹrù wọn tán kó wá gbogbo nǹkan tán pàwọ́ kó wá já tó náà mọ́ wátọ́ látọ́ lá ni gbogbo nǹkan yìí àìmọye góòdì ńlẹ̀lẹ̀ àwọn mùsùlùmí tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ lánàbí àwọn bá ń ta góòdì wọ́n ń ta gbogbo ẹ̀ ee àwọn ènìyàn ee àna wọn ee ẹ má gbàgbé o àwọn tí wọ́n ń bẹ lórí èkè ẹ̀rà kò kí lánàbí ní wọn lẹ́ẹ̀kan táwọn bá wí ní sóní wọ́n bọ́lẹ̀ táwọn bá ń ná àwọn sóní wọ́n bọ́lẹ̀ títí àbí tóun bá tó sọ̀rọ̀ pẹ́ bọ́lẹ̀ tẹ́lẹ̀ jẹ́ kí ń kó nǹkan Khalid ibn al-Walid ìró ti kàn án ah, ọwọ́ àwọn mùsùlùmí ti bá àwọn èèyàn rẹ̀ wọ́n sì ti ṣe wọ́n bí ọjọ́ ti ń gbèsè ṣojú àti jagunjagun lòun tó mọ̀ pa ogun ó ní ẹgbẹ́ wọ́rí kìnní kan tó kọ́kọ́ jó ni ìran ni ó ṣe kíni ni ó wò ẹ̀yẹ táwọn wòran nǹkan ó ṣẹlẹ̀ ń bí ilé ìlú la ilaha illallah amẹ́kò lè kó àwọn ọmọ nìgbóyẹ̀ nìkó tó ló sì láwọn tó ń bẹ lọ́ọ̀kan